وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهرساتها فإن كل مهرسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة مرجوها إلى النار نسأل الله العظيم رب العرش العظيم أن يجيرني وإياكم من النار وعذابها وعقابها وبعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله يا قوم ya fo mori yawo o oh. oh, mori yana ka o oh, yonda ki o ya aji na na ki aji Oi si kwabo yo mori hi tere so e izo he e izana ka ke o vero sheke he e izana ka ke ebigo ma sho yoza o izana ka ke o ehi nyoza e ma hana ni la ka da nyo ko mori mani me izo no ya ko mori bo omorihi sansan arai kaki o mani o izonon do monon ya de pe oki o izonon ono tu ino iza na va so ki ojesi kana kwezi ono be tu ine ono tu ini nodu ki ya de pe omori hormo mo ka kana kwezi muri na vo kana kwezi de izonon do na turen turen ko mani me ya bai aso zaje o ya tai ina jino non ave dira tezoi ke oziana ga ke omuri osmeiza ana tere hani twehe ana so ke oi kukumani ku go aize na najin e ba go vi da tule huzi twehe oiva govi dava noile ozi ama govisovi agovi oiva kuvayato dari akeko ozi that is isupono ntu omori sallallahu alaihi wasallam ono kawo amani ozi ono ihubani vayato anu so ọsọ na obi sáyẹ kake ya ahubani ya atọ ama dọkụkụrụ avi ire anajirin dọkụkụrụ avi ire anayi kake ọ onye amfani ya amani ya atọ dava anyị ke ya arịsọ nọ aje di ye kare di are me wayo taba di are mare me di are he wara ini o me boroki o mori yo shozi mo veza a me boroko ma boko azo ini o mori yo shozi me veza ama eje dikene kwabo agobi kene ne ye ko mori yo ye de de kusosan muri so za muri rabo umeori hana kaka umetoro mono no sime za eva shavo dia bare masi kono muri hi so oto no me ki oyi apa ile na na ki ukoro mi kwa ave pewo oni ava me o ki ye pengu kare yere pengu kare then isa nanyi ana ikaki odono muri shujo ni meza kono si kwa muri hi avo dia ya ato da ni suru da kokoresa and ma ma yeki all right so ajinere ko hio <laughs> awe komori ọrọrọ bana se tọọsidee ọna ri mọndi dẹ ase ṣawa maa jẹ nini Alhamdulillah. alihamudulila ọdọna plan nọ ọyẹ asa yọ ọ ẹdọ plan nanti nọ ẹkọ yi sọndi so mmiri kọlọ baa nye excuse ayi dọ kakọ ne lori sakọ bọdi yina wẹ tọ anki izies ka je pẹnu kare ina jin ọnyi papa painan ọbi ki anki ne kaisọn ka omori oṣozi mọzẹ iza.

ọ̀nà ọ̀sìn yìí na èzó ní ẹ̀zọ́ ọ̀bìn ọ̀nà nìka ọ̀hìọ́ ọ̀yúzi wà haban that is inú ihe bọ̀ ọbịa gift and as gift yọ̀za that is every son deserve an ọbịa ka sọ mẹ́ta kàkà yìí àgùbí káwá na ka na sí ọ̀nà èzó ní kọ̀nyí ọ̀nọ́rú dọ́ọ̀ni sí ọ̀nà èzó ní kọ̀nyí ọ̀nẹ́ awùzá wíjìhùm zùkúránà wà ìnáàsà òmẹ́ni ele nyi go dai ko wono ruke no nyi ele nyi go dai ko nyi no nyi ke no nyi o muri kai onre mi me do ni va be yo kunya do nyo no ru do nyo me then omuli muri subhanahu wa ta'ala o ki wa yaj'alu man yasha'u akima ka ama o ni ezo me do re me kai aso nyi idari na afa oso na hi isti isti abul ajiza a bisana nyi o muri ora ba be tele yoro ni e kunya na bete ka amenye ihe ọzọ ọkụ ọzọ aya ise na kere nye omozi dọọbụ n'ọrụ daịkọ n'ọrụ n'ọrụ ke n'ọnyị ya dọọ dọọbụ nye n'ọnyẹ nẹ ke n'ọma ịzọ ya yuzọ wiju hụ zokoro na wa dọọsọ n'ọrụ dọọsọ na ẹtọ ọyọ then anakụkụ ọgwụ ọhụ na ọbịka e ya daasọ ma and categories ọ mebere na nye kakaki ọzọ ya ọrị mojonọrụ then ọrịrị mọne ọ erenye ọya ọmọnọrụ ọmọne then anakụkụta ọrụ ka ịragwa na ịkaka ya enene ma wụrụwụrụ ka ọzọ na-ezo na ịdọrị ma ịkọrị sọrị akim ya dị ka emuri ka naba ọsọba mee akim sebe akim ọrị ka ọzọ na eke ọrọbọrị and riri ịrọ ya omori riri ọyị ya omori omori ya ọyọ meme eme dọzọ ọrọbọrị ya dị ka ọka abi o tu na ga ka ero ya no o ya no ho kana asanyo no yina na ya bori o de ni ya because o bori me ka ya ni na no o i ka ti wa ya khaluku man yashau akima o ki wa yaj'alu man yashau akima o ze le zo ni do ni ba ro bori ana su ki elenia do mozi e ja na ero ru ba hete amada mi me ho bori o mu de ba so ho mai ibe elenia pa obi di ma e ja na ni hete ere ama je otu me de kukure do mu ba ro bori so omuri onyo ye onyiro ye onye ehwe o meme mere ya n'ime ọrụ mechi adị pịa ọka yi ọrụ na ọba ama eme ọrụ na abụọ ọbara nkaka yi ọba abọịza ịdị ọrụ ntọrị bọịza yi e hwali kiyama so azọ ọrụ na mozi ama na elivi ẹhọbọrị e so ọrụ ekomuni kake wa eji alụmaghị ya shaw akima ọnụ izọlọ na ọzọ na ikpe ọrụ bara ọbọrị dọtụ ọmọrị sọlọlọ ọhụ alaihi wasalam daasị ezoghị nka ọmọrị na ọma na shozi mọza ịza awọrọ kọzọ ya atụ n'ọzọ kwabọ and ụzọrọ waazi kwabọ n'obu zọ n'omori tụtete n'obu zi ọla eke otu omori sọlọlọhụ alaihi wasalam ọ tụtete eibo zaza eibo zi ohiku ọrụ m ike kẹsọ anyị nazọ ọrụ ọrụ omori ya oshozi mewe ịza ọyịzọrọ ndị bana ahụ n'omori ile anaghị je ezike na shabụkwụ then ashamode tina kwọ ọchịnavin then ashamode tina kwọ orin then ashamode tina kwọ ekun ọlọ́run ó kí ààyè ẹnisánà ìkàkà yìí ọrùn iṣẹ́ orí yọ̀ọ̀nà àwọn àbẹ̀rẹ̀ mọ̀ mọ̀rí àrùn mọ̀rí ọ̀rùn wọ́n tọrọ ṣọ́ká ìkà yìí láhùlẹ̀ họ́lùkù wà láhùlẹ̀ amọ̀ ọ̀nà òmùrí ẹ̀nà ìkọ̀rọ̀ ọ̀tún náà ọ̀nà ọmọ ẹ̀zún náà ọ̀rọ̀ ọṣọ́sí mọ̀fẹ̀ rán then ọ̀rùn àbẹ̀rẹ̀ rẹ̀ ìlú wa nìyẹn ẹ̀yọ́ sì kò yàn àná ìkàkọ́ ọ̀yọ́ kátà àti ṣọ́sí yọ̀ọ̀nà ẹ̀yọ́ sì kò yàn àná ìkàkẹ́ ọ̀yọ́ kátà àti tọ́nà wee aranyi ki ọzọ esikọ na ọkpamọ isanari kaki omori yọrọ asị yọn inozi then do kane ụzọ no nto mori ki aze ekwe nwa bonon sebuzo na eki enazo iza anasi dobe di ai ina ekoron uza na eke neze kwabo da ikozo na ogogogo ewre maturan then do shago do sikwo mori hi obi da asu ne nyeyi obi da asu na nyuma ye ohali kiyama omuri na ho hai ho ma ye so ó ń tó mo ní sallallahu alayhi wa sallam ọkì kúlù gùlámì rahimatun ọ murtahanun bí akíkọtin túbàrù anihu yọma sàbíhi wà tùsàmà wà yùsàmà wà yóhùlà rọ̀àsùhù ó ń tó mo ní sallallahu alayhi wa sallam ọkàlà abúlé ọ̀nọ́rọ̀ anábìkà káàmà àbàbọ́sí ọ̀nọ́rọ̀ anábìkà káàmà then ọ̀rá that is ọ̀rá àbí murtahan anyi isana yi kaki aza anken ni arha ememe ha ememe ha ihadi so nto muri sallallahu alaihi wasallam beki ojo non ame ma tete anso me ko re ma ki kan yo ba zo me ko osu aba anyi ko ri mahajub ai mamuno an shafa'a li abawehi yawm al-qiyama ka ebujo non na ali kaki ogere ba ma ki kan yo then ebujo non osu sebe ko tu ka ke murta ha no yo bonon ka ba mot ge janin den kɔfɛ ba di sɔgɔlɛ kama k'i ka ni ojoro na osu wali kiyama o fɛ b'a ti fɛ kɔfɛ n'o ye rɔ dɔ ɔnyan ɔɔbi n'o ye rɔ dɔ adam so ojoro ki ide bɔnɔn ana ka wuyozi bana so pɛnwere yɔrɔ ni poezi ede ana zuzuzi jɛ kayi asɔbi n'o ye rɔ dɔ nyan ɔɔ asɔbi n'o ye rɔ dɔ adam so ne kotu ka ki ojoro na ba bɔ ɔma murta na ɔbi bi akekɔtin tusbaru anihu yɔma saabiɛhi then bawuri akeka na ba amɛ that is ịsụkwana va adanya ilekuhi anaikaki ọtọ ihe mba anasị ma ahagekuhiri ka ịhọla mozi dọọbekuhi onyi then enyi ha dọọbekuhi eva ekuhi ekakpọ wavọ ga dọọbi ihe mba ihe tọ ekwu ihe mba otu mriki aya atụ daa ụsụkpayọ daa datis daa rifa then ọkidekuhi ihe mbọ nọ daa asịrị hayọ wayusamna daa asịrị hayọ den. ọhụ tọlikaye wayohulak na-akọ ereso and based on hadith otu omori hụrụ sallallahu alaihi wasallam ịba anyị ịda n'ipe n'ụkarị ama anọ pataki anaghịchi ọba adọghị mechie ọnọbinire tarbiya because atarbiya tata'allaku bi hadhihi al-umur asalata allati zakaraha rasulullah sallallahu alaihi wasallam anyị tarbiya abar mana akwụkwọ ikuru gị ite etana ite otu omori ọma anaghị ka merirozi amekozi naanị ka oyi ta ko biki amu yo non then da o so pani yo then da ko ere so then da sere hayo then o jana ma na sere hayo izo yima ame me pozi obo non ka ara mozi any sara ko the responsibility ara zana mozi o bi kai e, o mi akikanin so ọ̀rọ̀ mi kàkí náà kí kọ́nà tó mọ̀ ní sí oyin màhórẹ́ni then eré akíkà ìrí islam ana mɛɛmɛ sari sara ekyi o tó mori sɔlɔ lɔɔre wale sara ɔɔkae Then, bɛn ni aruwa rere hadisi ɔrɔn n'o tó mori maa ni kan de yɛ si yie yi ka anti mɛri di yɛ ka ewoso pa ɛni idola adaha den ozɔ nɔɔ gbɔgbɔgbɔ ɛyà ewoso pa na se mi isulozin ka ẹnu sọ padà sí ibi sunozi ọlọ́run tó mọ̀rí sallallahu alaihi wasallam ọlọ́run rẹ̀ kọ́mẹ́dì kàti àfimọ́ àkíkan amadu nìyín máa hó ní ìdẹ́bàn lọ́run tó mọ̀rí sallallahu alaihi wasallam dọ́kì ọ̀zọ́ omujọ́ nọ̀rọ̀ ọ̀zọ́ omujọ́ nọ̀rọ̀ ọ̀sídẹ̀bẹ̀ẹ̀bà dọ́ọ̀sì pọ̀ ọ̀húrẹ̀ hẹ̀ then ọ̀zọ́ omujọ́ nẹ ọ̀sídẹ̀bìkùnyà dọ́ọ̀sì pọ̀ ọ̀húrẹ̀ hẹ̀ ojọ́ nọ̀rọ̀ wa náà dídẹ̀bẹ̀ẹ̀bà then ojọ́ nẹ wa náà dídẹ̀bìkùnyà bẹ́ẹ̀rẹ̀ ni kí ó ń tó borí sallallahu alayhi wa sallam àmì azan hasan ọ̀nàrẹ̀ hussein bí hadith rẹ̀ kí a sì dẹ̀ bẹ̀ẹ̀ bá a sì kó ahọ́rẹ̀ hẹ̀ that is bí hasan lọ́dẹ̀ dẹ̀ bẹ̀ẹ̀ bá bí hussein lọ́dẹ̀ dẹ̀ bẹ̀ẹ̀ bá. àmọ́ abáyín controversy ní hadith ọ̀nà ká ẹ̀rẹ́ ní ká àbàdàn yín rìwáyọ̀ sára bẹ́ẹ̀.

then ọkọ̀ wọn àrí kàkí omúrí ọ̀rọ̀ ayé ó kàtọ́ ọ̀van àmúyọ́nà ọ̀rúyọ̀ àbàbọ̀ obìnrin kọ̀ sí bẹ̀bẹ̀ ìbàdàn ọ̀sìnkú ọ̀hún rẹ̀ ọ̀yìn máa ní then àmà àmúyọ́nà ẹ̀yọ̀n lọ́ọ̀bì débi kò nyà then ìdẹ́bọ̀ náà ọ̀nà kunya then ora amị ẹ̀hẹ́ abịrị ezu ẹ̀zọ́ and otu omori ọ̀nà ọ̀nà bi model yà abúkọ omori anáyèké àbàbí sọ́dọ̀kọ omori yà mẹ́ báwọ̀ kí eré hama then àbí ẹni ẹ̀dùn adéhayọ̀n ààyè àbí ẹ̀nìní ṣùrùt anáyèká àzá tẹ́ni jẹ́ bàrà bá fi ya ama àmà na àfa nìyẹn na-esizi àbí ṣùrùt tẹ́lẹ̀ àbọ̀ ọ̀gá ẹni jẹ́ bàrà fi ìpàlẹ̀ ya bọ̀. ẹ̀wùn ní bọ̀ àkíkà ọ̀kàrẹ́ àkíkà ọ̀yàtọ̀ ọ̀kàrẹ́ yọ ẹ̀ẹ́dùn adìhà ini idul adha azaidu ka ide bono zaasi palia aso bide bana iku chopani aso bide bana ita kai onyam nkata, asọbide bide bana ita kai emanenia aso bide bana koro ama abi oyu bonon abi nkata idatis idana maana zatiri de bɔ ile yan ori tini de bi akeka because sɛbi principle inire akeka bi kaye wɔn tó muri kaye fa ahariku anihu dama wa amitu anihu la aza wɔn tó muri kakra bi kaye that is adi esupanya and esupanya na ada ati pɛ nkata kwezi oye na sese maa no ana ɔyatɔ yi idebɔ ile yan abidɔnɔ ɛyɛ maa ni ŋunɔ ɛdɛ bi akeka ani oto mori sɔlɔlɔhu alayhi salam ani o mesi ohiɛ tɛyi then inipire yi ɔyi sere ha yozi anki ɔmɛ vɛ ni hadith sɔrɔ ka wayu sama daa sere ha yɔ ere hana baa si yozi anki sariya mesi ohiɛ tɛyi ɔvere hana yi kaki ozoza ọ̀bẹ̀rẹ̀ anáìka kí òòzóza ìtumà ní òòzóza èrè ha n'ụzọ ọhụụ dàkọ̀zà apẹ̀wù asọ́bìrì ha náà kaba ọ̀bọ̀zà ahụrụ ẹ̀wọ̀n èrè ha n'ụzọ ọhụụ kpụwa káyà wọn ti kawa agụrọ̀zà asọ́bìrì ha náà ka yẹ wàá wọ ọ̀dọ̀ ẹ̀kọ́ ọ̀nà níbo ní jàmbá islam èsì kàátẹ́rẹ̀ hí jàmbá yóò zi islam èsì kàátẹ́rẹ̀ ha kọ́wé yóò zi dáyìí ní àdìsí onílẹ̀dọ́bẹ̀ inú wọn tó mọ̀rí àǹkí abu daud ọmọdọ́ọ̀bẹ̀ ọkì ìnákòm tó dẹ̀ àwọn àbí asùnmáyà àbá ikòm wa asmaikum fa ahsinu asmaakum ko to muri o ka ki awni na na hi o hali kiyama ba hu ire hada onin o ba na re re ha ire hada ga ba se hogan o ro jun tu re hele zo za ko ga ba je o hali kiyama da ka hi o da ka yi eh musa o yo o se tanwa o so na o to o musa o yo ajugu e se na bi ha na o to so ojú omori sallallahu alaihi wasallam ọkọ̀ ọ̀gá náà àṣẹrẹ̀ ha yozi ọ̀gá mìíràn hẹ́ni zúzà dáwọ̀ sí yozi then ojú omori sallallahu alaihi wasallam ini hadith anu nya dọ́kì ahabul asma'i ila Allah ire hana ikọ̀ omori yóò sì rí ẹni kérékéré ire hana ń omori yẹ ihu ọ̀rọ̀ bí sọ́fi abdullah wa abdulrahman ọ̀rọ̀ sí rẹ̀ ha yozi dọ̀ka kẹ́yì abdullah ọ̀rìhì Allah ojú ọ̀rọ̀ níbi ọ̀ abdulrahman ọ̀rìhì ọ̀ arrahman ẹ̀ẹ́nẹ́n ọ̀bẹ̀rẹ̀ hàn kàkà yìí òun tó mọ̀rí sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀lẹ́ ọ̀sálám ọkọ̀ òun mọ̀rí yé yìí. àmọ́ anyi hadith ọ̀sán náà bẹ́ẹ̀ anáìkí hadith mọ̀ọ́dún wọ̀ ọ́bìn káàkiri afdol ó tó mọ̀rí ọ̀kàkiri afdol asma ẹ̀rẹ́ hàn ányú bá yíw kérékéré ọ̀nọ́bi abdullah wa abdulrahman ka ẹ̀rẹ́ hàn ányú bá yíw kérékéré ọ̀nọ́bi abdullah ọ̀nọ́bi abdulrahman èyí hadith ọ̀nọ́bi mọ̀ọ́dún àmọ́ ayé sọ̀rọ̀ náà kàkiri ahabu ọ̀nọ́ ọlọ́mọrí isi hụ so ọmọ tó mọ̀rí sọ̀rọ̀ lọ́wọ́ tán ẹni tẹ̀sílù ismin ala ismin ahar àmọ́ eré hánà ìkàkí oòrùn zà dé islam ọdọmọ yìí then they ṣeun ka wàhálà àfẹ́rẹ́ ha ozi apart from mẹ́rẹ́ ha nà ọkụkụ ọ̀kúkú ha tó ọnụ ọkọrọ kókó fẹ́rẹ́ ànyí lákọ̀bù ọ̀kù níyà ọ̀run sì ozi that is of a nickname eré hánà ìkí ọdún mẹ́kọ̀ọ́ yọ̀nà ọ̀wọ́ nà bẹ̀rẹ̀ ọ̀wà alive ọ ọ̀wà rising to his, oh, his or her own responsibility. As somebody another may cause you are indolent. As somebody another may cause you are reluctant or he attend to his immediate responsibility. The also Mori sallallahu alayhi wa sallam ini azana ikaki or e peme hene ni asahabian. Anyi onya ana ifi ozida na onibin ana abaye Anas ibn Malik. Onto Mori o se ni reha do se chire wa obo. Apart from ire hene no kare. anas bin malik ọkị ọnọnyi ọnyara na ahị hamza anaiki ovi ya ọnebere sorry ọnọnyi ọnyara na ahị ọrịọ umeir umeir ọnọ ovi ya ọbin ojú omori ihe ìpara aru oríṣọ dáhíọ déèpé irin dọ́ọ̀kì ya aba umeir máàzà na àsùgẹ́ir ọ máàzà sọ́nà ànùgẹ́ir ojú omori iwe na-èpé irin agùnvi eré hánà ìkàkí ọmọ sí wa dáàfin kàrẹ́ẹ̀. omecho dọki oyono nori abu eh, abu ya aba umeir ma hewa di umeir e eh, bu yono nire han hotori abu orio abu umeir lako buobi okumi ya onto muri babo sio ka adi umeir oyene e eh, mozi ana ikala ta sema azu yo ire akonori adogo nonin coming to face life challenge don mo there are uh, responsibilities ahead of him obido ekele wọtọrọ ha baa hele sute su onye nọ n'ọrụ ya metụta baa ahịọ adọza anị adọza anị anọ na-eme n'ozi ọba ama eke ịrụra nụ tuntum mụkọ ka anyị satitezion ọ ọ bụnye na ahị onye ọza ọ onye nọghị daachị anyị sịrị ha na ịkakai ọ anasị ụkọ ịkai ọ n'ebe ahụ onye so otu omori sọlọ lọrịsara ọ bụ abụọ ọhịa tamụrụ and obi ya ọbịn e ma wa ru na sa yi to mori ana ko to mori obo sere hai da apart from ele na wo tani do to mori bare ma sere ho sayo anki ana si son ana si bun mali ko a ọ ni wono to mori hi abu hamza anki khalid ibn ibu walid ahyo abu sulaiman anki asabe na iki ọba na don to mori ire so to mori mesu ana ba yetini abubakar ere anu wata ere abubakar abese ni vikuniyat so kaado ŋo yi kɔrɔ maa ni se enere hana kaki ozuza den do man si ozi ɔɔda ka bere hete ɔɔda ka bere he rehi rimoine ama ɔbere hozuza ɔzɔɔra aso lehi rimoine yojan aso bere ho divi aso bere ho divi ankɔlɔ na sere ha yojan rehi rimoine dokujan ɔri lion ni ankɔlɔ na sere rehi rimoine yojan dokujan ɔri jango ɔɔjan ɔri jongo so abese ni bere hana kaka ɛyɛ wa justifiable ini sharia so ɔbɛrɛ yɛ ɔbɔɔrɔ ɔbɛrɛ yiri no yiri always crosses you jɔɔ ɔbɛrɛ hana kakɔ wa meaningful ɛrɛ hana yɛ kɔdɔ kɔdɔ atɛn ɔn tó mori yɛ oyɔ ɛrɛ hɔ dibi an kɔdɔ na fɛrɛ ha yɔba ɛrɛ mɔ tó mori ka ɔyɛ na ɔre haribo saa yɛ haribo ɛrɛ kɔ ɔn tó mori kɔsɔ na ɛrɛ hɔ zɔza an kɔdɔ na fɛrɛ ha yɔba ɛrɛ kɔdɔ na ɔre hibab hibab saa yɛ hibab dake ɛrɛ hɛ wɔ nyaa ewu meziriri yi onyara ya na ọrị hibabin biri wayọ sake ire hishe iton onya ọrị hibabin ọza meme emozido ọkụzi ozi na ọrị hibab so nso muri ọmani ọmani ọmani yoro ankọrọ na mmozido kere ozi na ọrị mụrọ dọọzọ ka akụzi na ọrị mụrọ sahi mụrọ bitterness isa na anyịrị isa na anyịrị so abeta na bere ha na ikaka ebiri hụ ụzọ ọbị ankọrọ na mmozido kere ozi na ọrị gụrọb gụrọb sahi gụrọb inomi ahi gụrọbin ọrụ so abẹ́sẹ̀ nìbẹ̀rẹ̀ hàn kàkẹ́ ìbẹ̀rẹ̀ hàn zọ́ọ̀bì so and islam yọ ẹ̀wọ̀rẹ̀ hàn kàfẹ́ ọ̀zà then wàhálà àfẹ́rẹ́ hàn zọ́ọ̀zà yóò zi ọlọ́kùkù tù ọ̀bì káyè then ọ̀hùtà nà ọ̀bìkí ojú omi sọ̀rọ̀ lọ́kàn ọ̀kì wàyúhù lák wàyúhù lák rọ̀ àsùhù dáa zózi ọ̀nà dáa kọ́ ẹ̀rẹ̀ so dáa kọ́ ẹ̀rẹ̀ so then ẹ̀rẹ̀ so ọ̀nà náà à ń kí sẹ́bi sínú ojú omi rí àárọ̀ òkú rẹ̀ so ojú omi rí kí àákó rẹ̀ so then dáa àṣọ ọ̀nà níwọ̀n ɛyɛ no no isɛ ɔwɔ se tɔ ɛyɛ ni mo daa hyɛ pabɔ daa se mi sadaka on behalf of fujo e no daa ɛkɔpɛ kɛhɛ no ase mi sadaka on behalf of fujo no ni so abɛsɛ nana mi bi sunɔ ɔntɔ mori sɔlɔlɔhu alayhi wa sallam then ɔzɔ maa ni sozi ma anki imɛyɛ abɛsɛ ni bi responsibilities ana ikake ɔɔ kanyɔ ɔzana mozi which is ada then ọbabere mesen akukunyanawo because ebize nanire etato ezere enyima hore ọgọrọrọ akwetize na enumọdọ lati mozido na makika ebize na onyima hore anyị zụkọ ehu are dochi na kika ọbabere makika anyị seba na redeve anaghịkị ọrọ ọrụ amozi dọrọ akwụzi ure ebọrọ kọ na jibọdọ ndụ kakata ọrụ shanaba anime ehe lere ewo onisesi nyima ijọ na abọ ọnụ ịnị ka e wapụzi ọnụ ọnụ dɔwɔbuja n'a ye ka wa waa paa dɔw ni taribiya tɔn isilamiya a taribiya tu sɔhi ha ɔyi paa ana yi ki ɔ yozɔ islam ɔyi paa ana yi ki ɔɔrɔ ɔyi ana laafiya ɔyi ko booro asɔbɔ ɔyi paa ana yi ki ɔba akada ne resuhi asɔbɔ ɔyi paa ana yi kɔba akane pɔ resuhi tomuni na bɔ ɔha yi ate esɔnna ɔsi mɛ yi la bɔ yi yi pɔnɔ ọ̀yí paná ìkàkà yìí islam ó sì yẹ ti kàfi pọ́sì so ọkọ mu yọ ọbẹ dọ maa ni sùúrù ọba bílẹ̀ mọ nùrọ̀ àkóso rẹ̀ hẹ then dùrọ̀ àmì ìsúnmọ́sí dùrọ̀ kúkú ní sùúrù dùrọ̀ pírísẹ́nìn àmì mẹ́wọ̀rọ̀ kó wa paa anana tí a ka ìkọ̀ka eyí ehura abẹ ọ̀gọ́dọ̀ ẹ̀ẹ́dì sẹ́ nànú ọmọ nù sí yà á tó do yẹ ká yìí ọ̀ sí bàbá abó káwa then. waayɛ kɔ roma ma ozi kɛnɛ ozi ma so ho ne sama bɔla n'anyɔ n'ɛni then w'ahyɔ n'ɛnyi then that's the seven kawe nso zi jozi ne mo sew ɛni n'azɔ ayiza ɛni ni azɔ kumokumi ɛna eki omori yɛ ɔtɔ omori yɛ ɔna sɛfo eki azɔ n'ɛni before then akɔba nyɔ n'ɛ then ebi tɛ omori dɛ yɛ aka omori ɛŋɔ nyɔ n'ɛ n'esi eŋuzi n'esi omori ma azi hisɔl hisɔl hasɔyilu ibadu rahman that is any qualities. any features any traits azana kaka ye ɛɛbi ibadu rahman that is ebirana kaka azana bɔ ko mori oboro azana bɔ ihi o mori oboro ɛɛye o mori ma azari ka ye ni quran dɔw zari kana ŋuni ka ye azanen ɛnɛ bana kaka ye yakulu na rɔbana bɛɛ y'a kaa poro ina duwɛni ka rɔbana ɛwɔ morihi ɛwɔ nanyi ɛwɔ gai hablana min azuwajina wa zurriyatina kurrata ayunin waje alina lilmutakina imama bẹẹ bá náà dípò emori porka ẹwọn mori hi n'abọ wa mẹẹyi hablana sí mẹyẹ ìzà ka ozi bá náà sí mẹrẹ ìzà ọzọ máa hi ozi bẹẹ yà dípò emori ka omori ọsí mẹnẹ ìzà min aziwajina ilé mọ́sẹ̀yì wà zòrìyàtina àti nìmídìyẹ wà mẹyì isana itakaye kurota ayunin isana ba mẹkaye yeri n'ohi mẹ isana ba afi ya inete isana ba ashi ya eniya asɔn sanaba mi kia bare yi poro mɛ tinubu se yi mɛ tinubu sanaba si ya yi ne poro asɔn mɛ tinubu se yi asɔn mɛ tinubu se yi sanaba mi kaya kɛrɛ su yi isanaba mi kia bare yi then wàá ma ni sɔsɔ ni mɛ yi wàjí alina lele mutakina imama lóò mɛ àyíká yi ɛyẹlé azana yi kakɛ yi wàzɔ yi za ɛyẹ rúwa mùnánú yà bọ̀ dọ́bi de yi wa ọ mi ẹ̀hẹ́ yí ayọ̀ a àǹkí ọmụrụ ime máa taa bọ́kà lẹ́sà ṣe akọrụ àkọ́rò lè ayúlẹ̀ mọ̀ enyi ní. ọkì ẹ̀yìn ìsìnkú yẹn anáìkàkà yìí ọmọ ẹ̀kí ẹ̀yọ́kọ̀ enyi ògbóró ògùn nẹ́nẹ̀ ẹ̀yìn ìsìnkú yẹn anáìkàkà yìí ọ̀sìn mọ́ni ní ẹ̀yọ́kọ̀ ọmọrí ògbóró min àníyàrọ̀ kúlíkà ẹ̀ ọ̀rẹ́ mí àzùwàjìhì lórí ka ẹ̀ àtàṣọ òmòrì yìí ìmáàmù kúrò àzíkà ẹ̀yìn sẹ́sẹ́ orí ilé ọ̀gá ẹ̀yìn sẹ́sẹ́ orí ilé ọ̀gá kò lórí ka ẹ̀ ọ̀lórí kúzíàn ẹ̀sán ààyìn náà nàná ìkàkẹ́ ẹ̀ àtàṣọ òmòrì ẹ̀ àmà ẹ̀kọ́ òmòrì yìí so ọ̀sán ọ̀nà ọ̀nà bí èbìrò tó òmòrì yìí ó tó òmòrì sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ ọ̀sálám ọkì iṣẹ́ ẹ̀ta ọ̀nà ìkàkẹ́ òun ní ilé hẹ́n ọkà hùbí bàyìí lẹ́yìn àmì ìdùnnú yá àkùn a ama ka omume ine ha onini anisa anyị ne ahụ na anyị na oboro ama ka omume ọkịwa ib ati etulare otu mụrụ ike ama ka etulare omume abesa ni tana ike otu mụrụ ya admire onyi high admiration for isenen ori iko na oru oche tulare sem otu mụrụ onwe yi otu mụrụ ya ora nye ne ana ike ya asa asụ mụrụ e eje oboro otu mụrụ ọka enwe ne tutu bẹ́ẹ̀ kaná àbọ̀lọ̀ ìdáná ẹ̀ ń pèsè kọ́nà ọ̀nà yẹn ọ ọ tó múlíkì ẹsẹ̀ náà ọ̀nùmẹ́ ọkà máa yẹ wàjú ìlà kúrúratù àìní fi sọ̀lá àmàrú ẹ̀rísàlà ìlú tó múlí yà á ní delightful eye ìlú yà á wà satisfied lọ́ọ̀nyí utmost satisfaction in a hand ọ̀nà bí káyè ọ̀nùwọ̀tọ̀ ọkọ̀sálà ọ̀ọ́kùnrin kìsà náà àkọ́sálà ọ̀ọ́kùnrin káyè ìjẹ́ náà àkọ́sálà so ojo mriki ana me meoni isana ikone nyira bani isono ni isone isana ngune yobono so ojo mori bonya ini ibadur rahman ana ko muri o kai son kai alladhina yaquluna rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata ayunin waj'alna lil muttaqina imama imam hasan al basri o ma kare ina yon doka ei barai ga kai an kazenen eme maduwa de kai waj'alna lil muttaqina imama ka o muri duwan ya yavi imam yabo dobe de ya na ga kai bazo iva eni ere aiko gbaso izaya re eni ere ke irago amuna aikago izobi ina wọn lọ lọ sọrí ọkẹ ìfọwọn náà kàkà yìí nàkàtàdì bẹlẹmọtàkìnà wàyẹtàdì lẹmọtàkùnà bínà ẹyìn bàbá náà kàkà yìí ẹyìn bá náà sì kí a sá sázọ ìzá máa hẹkẹ dázọ ìzá ẹni náà sá sẹ ẹ máa hẹkẹ ni. so ọ mẹrẹ bá bọ òkú òmòrí ìkókó òmòrí yọ máa hẹkẹ àbọ mẹrẹ bá bọ òyọkà yìí àá máa hẹkọ náà ọjà ẹyìn dázọ ìzá yàgbọ ọmọ ẹnu asọ ịzaya mejugu kene asọ ịzaya akwa ọba ahụrụ asọ ịzaya kai ọcha asị ma heken asọ ịzaya kai echichi asị ma heken oshi azọ ịza dọrụrụ ọma heken because adị na ịmana kai na dịbe kai wajualna lelemutakina imama so ana zana ni mema duwan bẹẹ yà á di pẹ omuri kò omuri yọ na bọ ọsí yẹn because ẹni wọ́n tẹ̀ yẹ kai ana di kẹ́ ní ẹ̀ dojeli ni zozan dojeli ni saa fɛnin o muri b'a kpɛnɛ o waati n'ale jɛma o hali kiyama o muri b'a fɔ mɛ y'a ba ye. a bɛ mɛrɛ yen k'an na bi k'a ni wele bo bayi e kinu bɛ ni fɔlti fure bɛ dojeli ni dose nɛ yɛrɛ b'a zo ma ye kɛn den a bɛ mɛrɛ a n'a yɛrɛ kɔye ko hali kiyama ana ye ka ye ɔzɔ saba bi ana zɔ e ka ye ɛŋunira e o muri b'a fɔ o ha ye ne la a y'a ta ba ye. because somebody okay oh, kai والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان على حقنا بهم ذريتهم وما علتنا من عملهم من شيء كل مرء بما كسب رهين وملكي أبابون كي كنيا أنا كاي أو بازويزا أزلنا إيماني أنا يدعونون then دجاني ni inebire ndera saa sawadele nyedo omulika azene nesu alhaqna bihim zurriyatahum ejenene nima bonera akuna bakawatina aljanna then wayna aljanna omuriki wama alatna min amalihim min shay'in inu korenu okorene nome yebaze kikunyaro guyaba eba ni kunyone baze kai azenu tusian omurika kullu kullu mur'in bima kasaba rahin o ko kunya o ko kunya e o zo tueso lozame so adenye mani ye how grievous is the consequence ọ ịmịka ya ịmịka eh, eh, ọzọ ya ozi ọzara ọ osọra ịsa asọra ma heke so ọ ma ịya atụta ka adịghị na ya mepụrụ so everything na onyi ma hụrụ ya so gbaa abanye ka wee nsozi ụzụza then wa abedọrọ enyi ịnọ onye oh, nara nkeka ya ọ bụ onye na ụzụza dee ọwụtadụ ụzụza bụ esoro ụzụza ịsabụ odozi ụzụza gọs omori subana wataala ọrụ asịzụ ikaye ọzọ ọya nile bibi ojo dibi ọrụ amị mana anki ime kai ete suluza na na mi suluza wai sika wai ne tutu boran o wai ne suna ibu skachiri boran du wai ne tele suluza wai zuwa na bora du chira papa to ila ba di polwan ele tu sani boy wan aba wai sika ya papa wo chi do do nwe wote de du shi tele suluza o muliki wal baladu tayyib yakhruju nabatuha والذي خبث لا يخرج الا نكدا ka ete nso zuza banaki safe deyetandole boizuza ama wele ete nso divi ete nso katem ete nso neyenyi isano makitwehe illa nakida eyeba kanyakanya ebukakutaka webyere nezuza inan eyebikonyikonyaa so ize na ana oya baba abun kai umodo ro sisi kono mujuzu za o nyi ma honi kai wini shono ozuza because wara me na dwa kai o muri yo me duwere ini sew duwere ini ziew isana ikakai eba mekaya wohine do omori subhanahu wa ta'ala da ko so nuko omori ini suratu tagabun da kai kai inna min azwajikum wa auladikum aduwwan lakum fazaruhum fa in taafu fa in fafu wasfahu fahuwa khairul lakum ka omori subhanahu wa ta'ala oka o ina ni yodin wezure anyi ne ne ne ne àti ní méjì orin àdúgbòn ifá ẹni náà kàkà yìí ọ́nì yéèrè òní ní omoriki fahazaruhum ọlọ́wọ́ ju nkúmọ̀ àni sẹ́rẹ̀ ẹ̀hún ní musa bọ́ọ̀lù máa ń sọ̀rọ̀ ẹ̀hún ní museum because arúnyí ní museum anáyì kọ́kọ́ mẹ́ka yìí wọn ànúra arúnyí ní museum anáyì kàyì ẹni ẹ̀rú sábẹ̀ bẹ́ẹ̀ mẹ́ka yìí wọn àrẹ́ nà wọ̀ iran múni àbúdọ̀ ọ̀há yìí zọ̀ so omorika yìí fahazaruhum ju tu sẹ́rẹ̀ ẹ̀hún ju tu sẹ́rẹ̀ ẹ̀hún ahosa doka innama amwalukum wa auladukum fitna ama abwere inogu awon ogbe na ko anyi ati je onin fitina edin so omudo mara asusu iki ogbe no anyi ojo no anyi fitina ovin ama ija akare ose oniri ezi doka min doesn't mean litabuid kai ba benini anya na ga kai evi aduru unin e wa ko ve unin ebe de on kata unin e bo ne ve unin ana auchirewu pesa asawa amahiken esenene enebi ọzọ izaurinu amaran kakai oyi ọkọna esa asawu adu obin, so azani na iba zawo ẹyin e na zao, and do re wa as ọzana ikakai iba zawo anabe kana bi nuhu alayhi salam o muri mera ha ahu nepa da kai e muri kai o muri wa ka kai we ba halako yen seba be duzi monon we that is seba be duzi monon do le hu tó mú rí àká ọkà ìnáhù lè sàmì àhàlìkà ìnáhù amálùs bẹ́ẹ̀rù sọ́ọ̀lẹ̀ ka ìní àìzùkà àǹtàs alánimálẹ̀ sàlákà bí i ilimu tọ́ka ẹ̀wù ẹ̀rọ̀nàbìnú ojú ọ̀nà ọ̀nà òkú sí wọ́ọ̀bì àbọ̀n ẹ̀yìnbó sí wọ́ọ̀bì sẹ́mọ̀ bí ka ìnáhù amálùn bẹ́ẹ̀rù sọ́ọ̀lẹ̀ okòrò náà mẹ́jọ yẹ ọdún tàbí náà mú kóró dibi ọdún tàbí náà represent ilé so ojú ọ̀nà ọ̀ma dọ́bi representation of iṣodivi be manifestation of ẹ̀yọ́hìnì ẹ̀yìn bọ̀rọ̀ ẹ̀yìn inú zero because omuri omara kana binuka inda hulisa min ahalika so ome komuri okoso na nkai e. inama amwalukum wa adu eh, wa auladukum fitna kezi unin ati ogwa unin o ezamara obe unin ana meki abdullah ibn mas'ud radiyallahu anhu inri ọrọ hụrụ aka ọ mụrụ ihe ọmara asịzọ ike ezi eyi orugba fitna oki fala yakulanna ahadukum asanyo zaine wa wana ya ko ya tudo kakai allahumma inni a'udhu bika min alfitna ozono ngo atudo kakai omuri ona ba ohoni hun fitna okasuma yarjiu ila ahalihi wa azwaji wa amwalihi do ozono ndo se babare ma do na ya tupeke yan do na ya tupozian do na ya tupoisan wa ya sumuri so kakai ejenen ati ekeron ati ese eh, onenen fitina evin then okay falyakul ọsì kọ́ lọ́dọ̀ wọn máa ń lè mi wá dúró lọ́lọ́ ọba náà yà á tọ̀rọ̀ kàkà yìí alahuma ini awuzu bika mi mu de lọ́pẹ̀lẹ̀ fitan ka ẹ̀wọ́n e mu ni máa de tẹ̀wọ́ kàwé sẹ́rẹ́ mi hù ni fitina náà kàkà yìí òun gbọ́dọ̀ anyi fitina na zubɛ bɛ eri gbɔza ama arin fitina na bɛ ka eko gbɔza omuru na bɔ ɔha ihuri e fitina na e gbɔza omuru na bɔ ɔmana ha sizama eri ayi kaka yi fa ayi kaka yi ba azɔ ji ima ha ayi kɔnɔ mo ri so ọzọ ọya dọ yàrá ẹhẹn ilẹ̀ mọ́ni wẹ̀ẹ́ isu ọzọ ìhà ọhún ní zamari so fún mi ní bàtà mọ́ zàrí poro àmọ́ ọ̀nà mọ́ni yọ ọsẹ dẹ́yìn ní zamari yàrá ìfẹ́ ọkà yìí àsọ ọzọ ẹkọ bá sí ihu rose islam àsọ ọzọ ẹkọ bá sí ihu ní sunan tó mọ̀rí sọlọ́lá wàlẹ́ sálàm so ìdẹ́ nà ánà ọ̀yà so wàá máa nira àzọsẹ lórí èrè ọ̀nà yẹn náà ìkàkà yìí ọ̀ wọ́nyẹ́ ní ó bòòrò then ọ̀nyẹ́ ní ó bòòrò then ọba anyi possibility bí onye hope ka ojú bòòrò ọkọ̀ hó nà níbẹ̀ ìjọ múri yọ ọmọ anira àdádúrà ọ lójú rà abẹ ni bó mọ anira àmà kíkọ náà ọmọ ìkẹkẹ sọ nǹkan wọ́n kúkọ́ àná àjọ wọ́n gbẹ̀ngàn kakọ́ ṣẹlẹ̀ wà ọmọ ìrẹ̀ ọwọ́ ìrẹ̀ mọ́sọ̀n ẹni káyè wá síbúrì wẹ́rẹ́ káyè oyè náà ọ̀pá ẹ̀tẹ̀rẹ̀ ọ̀yìn kọ́sì banayi nu bi azada mọ́sì wàá mọ́sì bí wọ́n yìí pan then ana ẹ̀họ́ ọ̀rọ̀rọ̀ ana ìkàlẹ̀ tètè èzì káyè ẹni bá ẹni bá ẹni bí èso then then ẹni pè é pọ̀ oyè and ɛwa museum ɛwa yi mɛmɛ pan wọ́n islam ṣe yẹ fẹ́n tẹ̀rẹ̀bíàt òyì pa ìrèlè yìí anáyìkí ọ̀ọ́ba bá bọ̀ èkó múri kòkó múri ọ̀sìn pẹ̀lìyàn ọ̀yìn pa àpàyínàn ọ̀nà bẹ tẹ̀rẹ̀bíàtọ̀n àkàndíyà ọ̀ tẹ̀rẹ̀bíàtọ̀n ìmàníyà bọ́ọ̀ zombozi ètè pápá fara wọ̀rọ̀ pa sí ọ̀bìkà yìí tẹ̀rẹ̀bí tírì nípa fara wọ̀rọ̀ pa sí waa rọzi ndu esi izu ọnụ báyìí kẹ nwa ọkẹnẹ wa sẹ izu ọnụ báyìí kúmẹ mi bá nyẹni kẹnẹ izu ozi ọnọnu ọbịra wàá izu nya ọnụ ẹtẹ àmà ìdí wàá rà ọ dọọ izu ọ esi paapa hin anaiki ọyí ní ire omorihi omori mekai anabaye ti ní lukmanul hakim ọmọ àmì wà sí yosian dáa kai ẹsẹ pàápàá náà sí yosian ọ̀rì kai yosian ọ̀rì omorihi ọkì wà ní kọ́ọ̀lá lukmanul bunihi wà hùwà yà ìzóhù yà bùnáyà láàtú ṣirikbìlá iná ṣirika la zulmun azim yosian ọ̀rì obìnrin bí lukman ìhìn dáa fi yẹn ìfàwọ̀rọ̀kọ̀ yẹ.

sọ́rọ́ mi kìlú mọ́ kàkà yìí iná ṣirka la zolmon azim and ọ̀rọ̀ náà ah, ni náà nítorí náà mọ́ mọ́rí rí ẹ̀yìn sẹ́ kúkúrú mẹ́rin ẹ̀yìn sẹ́ kúkúrú iyọ̀ ẹ̀yìn sẹ́ kúkúrú bá yíyọ̀ àbí sáyẹn sáyẹn kúkúrú bèbè yàn kọ́s òmùrí náà wọ̀rọ̀kọ̀ bá yín yàn ẹ̀ bá yín yàn so ọ̀sọ́ ni lukman ọ̀nà bìí kàyọ̀ yẹn ni then dábọ̀ bá abo òkú ọmọrí nkàyè òkú ọmọrí ni ẹ̀ bíwúrẹ́ àbẹ́yẹ náà kàtí zọ àbí amẹ̀mẹ̀ bọ̀rọ̀kọ̀rọ̀ pọ́sì omori ọ̀gọ́rà àṣẹzọ ìnira ilukman dọ́jọ́ omori sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ wasalam lọ́dún lè sí yẹ amẹ̀mẹ̀ e pọ́sì because omori ọ̀rẹ́ tiri nan ọ̀rọ̀ àyín sanáhì adam ọ̀rọ̀ àyín sanáhì tẹ́rẹ́ bí òbóró dọ́jọ́ omori sọ̀rọ̀ lọ́sàn dọ́dún wọ́n taasi iwó tó dọ́ka yìí adaba ní rọ́bì bá a sọ̀rọ̀ tààzib omori àmẹ́yìn anáwọ̀ gàm ọ̀rọ̀ àpam dɔkta mɛ kyerɛ ama ɛpɔ zan dɔw mu yɛn wuta give an commendation dɔka wa inna kala ala holokin azim ka ɛwɔ e tó mori aali e yɛ e bi le bɔɔru yɔn aali yɛ mɛ mɛ pɔgɔ aaru yɔn aali yɛ mɛ mɛ mɛ dɔw ŋa mɛ heyi dɔw ŋa mori yɛ yɔn ɛwɔ nyɛ abani ka ɛwɔ baa bɛ bilɔn kyerɛ so ɔno mɛ ki ɔn tó mori wéri ka inú mɛ tse dɔkɔ ɛhɛtɔ nureku dɔ pawa bɛ na lɔ bɔɔru azanabu bi yi ne tóozi dɔtɔ wa hu ne tóozi. adana bi ino ibu dot wa ino ibu dot wa matino o ihan and ozon to mori ono jal kiyama awa mani nan ozona awa tura do ha ozona awa tura do nyanete ama ozon ye ikai ozon to mori sile an ona isa sa do ene nkata do ene ai hore ne mori awo hai na hore ne so ozo mori sallallahu alaihi wasallam o mani ra pezi do ame ọ ẹkú yọ nya ohun tó mori yọ sí abdullah ibn abbas ọrẹ ozu yọ ọbìn ọrọ rìbí díẹ nyara ozu yọ ọbìn rọṣọ man anki isi tọpasẹrẹ abdullah ibn abbas ozu yìí kíkíkí tó mori sùn he was around thirteen years or less than that ló tó mori sùn inú mọ́ tó mori man ṣiṣẹ́ ọtẹrẹ man ozu yọ ló tó mori yọ ọdún kan ya gulam ẹ̀ ozi ìní wàhálì nǹkan kalimat. maasị ihe ọchịrị ụlọ ụlọ ọnaghịkị ọchịrị ọrụ ọrụ nsị paapa na gburu kụzi ọrụ ọrụ ya isi paapa nọ ka ahụ ka ịfazilọ ha ya afazika chere omorihi saasị ọdụ omorihi chere ibe ka anụ omorihi wa ama ni saasa ya afazika omorihi ba ọrụ ebe esere ewu ama umono lori no isiro morita dola ri ni e ka no morita da sa fe ka ni sosan da jine ka no morihi den umuri ba jere wanige because abisana ah, is shirikuba no shirikuba na cause that is straight of in the security of any nation any nation ayi ah, kake era involve in shirik era dwell in shirik then dɔw mori kɔ dɔw mɛ ka ye I fear extreme fear extreme insecurity o mori dɔw sisan mawari because omori wa sisi ka ye dɔw zɔn ɲaayɔ de tɛ ɛn zɔn yaaraa de tɛ ɛn bi jɔ dɔw b'a ɲɛ sɔbi isana ye tɔw hiv kàlẹ́sìn àmànú wà lámìyẹ́lẹ́bìsú ìmáàna hómi zolmi wùláyíkà láhùmùlẹ̀ àmù wà wùláyíkà hómùlẹ̀ mọ̀tàdùn. so ohun tó mọ̀rí sọ̀rọ̀ lọ́wọ́ sọ́n ọmọ anára àkúzọ náà so òzánà di ti tẹ̀rẹ̀bíyà ọ̀rọ̀ tẹ̀rẹ̀bíyà fà fọ́ sọ́rí tẹ̀rẹ̀bíyà tó ìmàníyà àwọn tẹ̀rẹ̀bíyà tó àkèjìyà tẹ̀rẹ̀bíyà ilé ìkọ̀sọ̀ yóò mọ̀rí tìrì kùnyà tẹ̀rẹ̀bíyà ọ̀sán ọ̀nà bàbá abókì ọ̀rọ̀ sí ozi ọ̀nà lẹ́bi tẹ̀rẹ̀bíyà tó rọ̀híyà ọ̀ tẹ̀rẹ̀bíyà tó jàfàdíyà dọọzọ pozi daanyi kie ozi ọnọnụ ọnyi isanahi that is ụkatọchịa omori ọsịnaiza ọrụ mekọ otu omori ya ikọ eji kwomori kai ọtụkwa omori ni ya akụkene ekwu omori ni eme exercise bẹ́ẹ̀ rẹ̀ train ozi ẹni eme exercise otu omori sọlọlọhụ alẹ ọsalam ọnụbọta amẹ dọrọ encourage kwomori kwomori ya ọmẹ aisha rọdịallahu anha ọtọ otu omori sọlọlọhụ alẹ ọsalam ọzọ ọkịsa abakọ ni rọsụlụlọhụ sọlọlọhụ alẹ ọsalam fasabaktuhu oki falabisa malian oki onto mori yo yo nechi ele komene ni competition de ne vechin o so onto mori yo wonon oki no jomi ko no de ne vechin dɔnni di o vechin aisha ki dɔnni defeat onto mori hin da aisha yɛ ɔbɛ den onto mori shɔ gere man aisha ki onto mori na wɔn omechie ni then o mi so ka ɔno ra abare ma graduate ɔne mɛri sa ɔno ba na aban dɔ ka hɛ ɔya ɛne e bare ma de vechin aisha ki dɔnni di o vechin ɔki fasa bakɔni don to mori defeat Aisha in this second round then don to mori varema kaya ka kai hazihi bitilka ọsọ nọ nọ na de ihe ere so ẹwa shop jam ihe on aji nọ nọ ne mara shop jam di on to mori on donya ba kai ne yaika alimu auladakum ha? wal yasib wal auma wal yasibu wasba ki ọsọ ni bire yi Umar radiyallahu anhu ki

so abẹ́sẹ̀lẹ̀ tẹ́rẹ́bíà anáìkì islam ọ̀tíìtsọ̀ ọ̀tíìtsọ̀ ẹ̀kọ́ mọ̀ni daki onto mori sallallahu alaihi wasallam e ku yo nya o baba ana dole turago ana gake e akosi so ini e akosi lobo ini e akoso ko ini don to mori sallallahu alaihi wasallam daki sa ba one na me de kale na akosi so ini no dani la gosa e me ehun oza don to mori ka we ni sa ni kemre ono ya e la gosa e na e na ma ni sa ihe wan de ya ni sa de ase de ya ni competition de ya gosa ka ɛnmɛmɛ kukue dɔsaka ɔsoro ni dɔsaka eye ɔnɛ koko ɔnɛ koko mɛ dɔka sɛmɛ dɔka eye ɔntso mori ɔra aka yi sɔn kɔ nirɛ ɔrɔ yan ɔzɔ n'ɔntso mori yɔ nirɛ n'aya ɔnmɛmɛ kukue nisa do lohu n'ozɔnɔ dɔntso mori ka ɛɛ ɛwɔ n'ore yɛ nisa ka mɛrɛ abawo ni n'ɔyan dɛsɛ sɛ wani kele bɛ nisɛ ni ɔntso mori sɔrɔ lɔɔhu alɛ salam dɔkɔzɔ exercise umenyi ehio umenyi olile ehio ba ama anyo kamonya ine ekura umabo ahio a kana ọzọ ọ na naịka ka ọzọ wee kọrọ kata abụrụ na ịshọ kpọbe n'ekpo n'otu eji obe na-eti onye ekwu enye a sallallahu alaihi wasallam daa akwụnye ka ekwe ọnụ bẹẹ kan owi na ọsị ịsụpa tete nke ateme dọkị otu omori ọhụhụ n'ete ina ni papa uto muri ore cheriete doka ye kwenyi gen ki papa ma ubi dore sho nyu po wan dore cheriete then this kono bare ma ve nu po wan don to muri le chon doka to okuku si don ka tayo e bo itu eni tu azama doka ye ihe ebo mo na anno o to muri ore disgrace an then onora are mi yo isu pano ni zaveze nan o to muri ore chon onora are don sopa o to muri ka yɛ etu yɛn na mɛ ki yɛ bɔ mɛ o amu oyi tu oyi tu abɔ ɔhoi soso pa ɔwa naa yɛ ma so ɔsɔn bɔn tó mori sɔrɔ lɔɔhu aleyhi wa sallam then bɔn mori apart from ki o maa ni yi ebiro nɔ ozɔ tete ɛnna ki o tó mori ɔɔri pezi ɔlɔworo o tó mori di anabi apart from that bobo ɔkọ iye nɛni amatɔ bu tɔbɔ right iye nɛni tɔnti kéde zui.

omono si boro kawa nyozi isa omono si boro kawa ya kuzozu ha agubi anye bila kubya na iko ema do hore wo abeti islamu mara shu yete aki oto mori sallallahu alaihi wasallam ini mura atofa ebiro oisi parliament oisi zezo igure ono to mori yin oto mori le tukedu ya mai do je do ruwa ma he oijo ohun denijan ejo ohun bi oropan oto mori le tukedu ya to kai kono salama iwan ee eh, ime ekijene ne bara nebi da asa nebi orko kubara nebi ee eh, ime ekijene bara zoko da asa nebi orko kubara ko so ojo muri ora atezwe sani bi na gakai o oh, me biro ko mori then enya woro ko bi salama yosa ojo muri ma na atezwe then aki ojo muri sallallahu alaihi wasallam o oh, ya ata ko yonya asi isaba yokugo isana iki enye obin abi nunu yon e, abe huyon osono era ma anisa sabe ko to muri ugo ontomori ọrọ adesọnọ anyị bi onye anaghị aka ha ontomori eyibọrịan danyi azọkwalọkụ anki abubakar usman and the rest of them then he were hand and ontomori of the right establish and isana the sunna ontomori of the kai iye ibana si yima ahụrụ eyibọrị ontomori ka al aiman fal aiman walau kana abubakar fi shimal eh, fi shimal ụbọrị abụrụ ka acha abịrị yima ahụrụ ọ dakazi ya ikai ọzọ na anabụrụ kọ ya anị do ọ ya iwo ha so ojú mu ọ̀bọ ya tó dára àṣìṣe ìsára ntòmórì kò gbọ́ ààyè fi yàrá yìí ewébọ̀dọ̀ ntòmórì ntòmórì iná bìrán iná ìgbàn iná ìrọ̀ ọlọ́mórì sí pa ọ̀ọ́yẹ kàyé ẹ̀ná bọ̀rọ̀ kọ́nà sísọ́nà ní ìbúra àrùn lórí èrú olùbùjẹ́ náà yà ká hàn án àmọ́ èsì kọ́nà vagina ojú náà bọ́ọ̀ sí ọ̀rùn nìfa because ọ̀rọ̀ bọ̀ mẹ́ ọ̀rọ̀ àrí right ojú náà ó tó múlẹ̀ èsì kan ọ̀rẹ́ láì tójú ọlọ́run ojú ọlọ́run ìbò zéyì ló tó múlẹ̀ èsì kọ́pì ní olójú ọ̀nà tọ́wọ́ ó sì ń ka ẹ̀ máa sì ọkẹ́ àtàdánù àtàdánù lè fi ha òwúlà wáyọ̀ ń dà mí ká máa sí sọ́nà nílé jẹ́ni dé ìgbọ́ lójú ọ̀nà ká ọ̀nà ìdọ̀ ọkẹ́ kéfà àdánù lákà ní nẹ̀sí ìbí ninasibi min kaligoyiri ka mme ma ahyɛ ose sisɛ ɔkae anadaba betu anadaba ahohoro ba obetum anahohoro ba anaba ame josinu ba wan ka wasi yɔ ne sadi ma ya tiri mere ɛma e nyi sɔnɔ ne ɛma wɔrɔ kɔ ase sɛmi ojo nani kai asonto mori si sɔnɔ no asɔsi yɔ Aso asɔsi yɛ O oto mori meru dɔsi yɔ ojo nani ojo nani dɔɔdu hurɔ ojo na maa ni yan ojo na maa ni mɛ yan ọ̀rọ̀ bí jẹ́mi kẹ̀kẹ́ yìí àbáyọ yẹ yà ọ̀tọ̀ pan yà yẹ ọmọdé mi bẹ̀rẹ̀ ọ̀yọ̀ ẹ̀ ẹ́ sísun kàwọn mìíràn sọ̀kà tẹ̀lé yàrá nìyẹn àmà ẹ̀ sẹ́bi ráìtàn àbí ráìtàn àṣìyàn ọ̀ yà ni yí ọ̀ ní freedom ọ̀yí kàkà yẹ ohun tó mórí ọ̀sí ọ̀rọ̀ náà àmà tọ̀hún tọ̀hún ọ̀kà sọ́n tó mórí sí ohun tó mórí ẹ̀rọ kàkà yìí ẹ̀ abdullahi ibn abbas ọ̀nà sọ́kà tẹ̀hún gọ́sọ́ jẹ́rẹ́ máa ní màá lọ́wọ́ abdullahi ibn abbas ni ohun tó mórí ẹ̀rọ kàkà yìí wà dàbọ̀ ọ̀nà sọ́kà tẹ̀hún àwọn kù tẹ̀tẹ̀ sẹ́fẹ́ bí wọ̀nyí kàkà yìí má sí yàtọ̀ kúrọ̀nù abada iki oni onto mori sallallahu alaihi wasallam on osin which is Abdullahi ibn abbas radwanullahi alaihi so ozobin kai atama kozi ime ba huri omene isana have a right tozi ana aboro kasi ozi asaka kujo sibo fi asiyo because we ti train nani umana aboro kasi kile za ozi akayo asaka kobo fi kai echi echi yo because in lichonon ona ya build the character e wanen in lichonon ona ya build the morals e wanen ọba bọrụrụ ịlịrụ laka ụrụ ụka mọni ka ama ahịn anụ mụrụ ya ọmịba kọni mere egbu ha dizi deni sharp nọ memebe di ya wa mere dizi iri wa ise mebere guru kabere kene enyo ya wa kare obi kene enyo ya na ọba bụ ọsọ ya na e ka ịza nọ ọzọ onye na tedọ ọka ya ka akọ na-eyi e e e n'eyi ya ẹkú ọ̀nyà ọ̀gá rẹ ọ̀ṣẹ̀rá rẹ náà tọ́ ọ̀kẹ́ ojú kàkà kó lé ìlé so ọgbọ́n náà ọ̀bẹ ìzẹ̀ ìzà lójú náà lọ́dọ̀ náà ni ó sì ká adá ọ̀rẹ́ lọ́kà o ọ̀yì ni yọ ọ̀jì ni lọ́kà ìzọ́ náà lọ́kà máa bẹ́ mana ó sì dé rí lọ́kọ̀ náà lọ. adá náà gbẹ́mí rúkà ọ̀yà ni kùtọ̀ amójú náà mẹ́rin ráyẹ ọkọ̀ jọ̀ọ̀nù náà hadanu sí náà ìkórè ìtura àhẹ́zù kàwá náà so bẹ́ẹ̀ dọ́kọ̀ kó bó hi adá ni. Ọ nye amụghị inye nwa eyuzienụ hụrụ mụrụ ọnụ ọrụ na ana eyoza so ihe ọrụrụ ụrụ anaghị ka ọzọ ọdaka a na nye odobe biri ejiwa asị n'ime amụzi nwaanyị ebe aha ọnụ mee mgbe a ga-edere biri na ta ụlọ ọrụ dịka ojene na ewere ọza ọnụ karịa ojene poro ya were ma were ọza due eri ka wa asị ojene ọtụtụ ebe ka ekwere ka sela na mebụrụ anụ anya maka ụya na ndụ etu ozi awo ma ni de du ime bira wuri abo ha e then ijo na ore don kai eh unje no no ono so ndaru hu re nka madu ayo unje no na ore wa do ko kare so bana kai unje no ku unje no na wa enyi duwe ni kai ba mo ku unje no na wa ko pe ponin ono me dire ba ide bi ime bira iye ono bi kai uzi da kai da kai da ola da kai ozozo hujan ama ime bira bura da kai unje ozozo hyadan because adoso wana wana kobe adoso wana kene akwera ere ako paenwen enezi kene kola do to ero ka da kisu jani me ijo okore ka teruka wa chama yuzo kene anno ya na bere no son so ka yo dere bawo so omuli na wo me dere No, yi do na wo me adana ikakai iba responsible asiba adana ikakai baba tu yo hubo yuzo yi so ọrọ mẹ kí skọlá àti lòṣù òsì tẹnka àyè nílò náà di ìpòsì wa anyi wa wa epozi eh, ime umenu mene do akara yo poro anyi kere unu oye oye ni izo advice kan odi kawa sio then oye ni izo all need advice dan kai ere ono mi with your ni zi ozana zi pejana zi sheri o sho yete ono me ni ni sala o to muri ma kare sala e o ki muru awladakum bi salat wa hum sabu asinin wadribu alaihim wa hum asharu sinin wa fariqu bainahum fil madaji onye tó mori sallallahu alaihi wasallam ọkì wá kúzi orin wá kàwọ́ ọ̀nà wá híwá nǹka kẹ̀ náà kọ́sálà èègòzi ihe mbakene kẹ̀nẹ̀ wá mana kọ́sálà nù. àdọ́wọ́rọ̀ ọ̀rọ̀ ní kúrọ̀ náà lóore ẹ̀mẹ́ iná dozi na lózi ẹ̀mẹ́ yà mẹ́ iná yìí ìjú e nà because ozi ya ozi

den wodo zon kai e eh, ujano ne wreyan a ah, do chene na do chuje na do tipene ne horele e eh, wara do chenwe unehi so isana si pozi o bi kai ozi o yo mo ni papa pan den do ozi o ye ebire na ro kono me ilu ila do pe ta ni padu kwete ila do pe ra ni padire so ila do ila do pe ta ni padila ya ge ni pen ni preven ni mechi den do ozi ujan ujan e sa sa do kujan one ma ore ora ọ na-ahịa ihe ujenọ ujenọ nọ ma were ọza ujenọ nọ bụzi n'aka na-ahịa n'aka n'ọza anyị dọkọnọ nọ irupeta ọhịa anọ ịdị parịrịsị ọhịa ya gị ekume mechi izu ọhịa so ọsọ ni ebi ebiro okomori ebi ozana zi pozi ogono ozana zi pozi okai asi zozi also mori sallallahu alaihi wasallam o mememe because i can count to the most successful people in the in the world the greatest achiever in the world ọlọ́bọ̀ tó mọ̀ yìí then where is our achieve ilé sozi where is our achieve ilé sọ́wọ́ ẹ̀wọ̀ pan ní ìlà kanyé ó sọ̀rọ̀ ìkàkà yìí ó ń tó mọ̀ ní sọ̀rọ̀ lọ́wọ́ All the men mẹ́hàn then wà wójú lọ́kọ̀ duwa pọ̀ ozi yá adé pẹ̀lú orí kì í ojú náà ìkàkì ọ̀ọ́sì ọ̀lẹ́ ìwà nìyà tó omori ọ̀nàbọ̀ ọ̀mẹ́ eré ojú ọ̀rọ̀ rí kashaf ọ̀mẹ́ ìzà kashaf ọ̀mẹ́ ìzà and ọ̀hà ọ̀rọ̀ wáyà ọ̀ẹ́ka inire hana hora ka ke obere honto muri ta ki kash eh ono bi o meiza honto muri bo meiza anu honto muri bana meiza ne mehe so muri na bo me ire hana ire he bia bo non then kashaf isana ikaka o huri se itwehe isana ikaka o huri se itwehe ya de pe muri ki ojonon omuri bo me ojana ikaka over me do me instruments on islam ma se ho etwehe kro non bó mo rí òmùsùn náà instrument anáìkàkà yìí ọba àmẹ kisana àhí islam òyà mẹkọra òyà là ó mo rí ọmẹ òsùn náà ọmẹ kashaf ìsánàìkàkà yìí ọba kashafan ìsánà ìjahalu ìnẹkọrọ náà ọba kashafan ìsánà àhí òyìnbù ìnẹkọrọ náà bó mo rí ọmẹ òsùn náà mi sábàbí anáìkàkà yìí anẹkọrọ náà ẹ bá ìsánà àhí zẹ̀ẹ̀zà dẹ́ẹ̀ sáà fẹ́ zẹ̀ẹ̀zà ló mórí ọ̀wọ́ mẹ́ yá báyìí àbújọ́ ló mórí ọ̀wọ́ súnmọ́ ìjọba ìyára ìlà ló mórí ọ̀wọ́ mẹ́ so ilẹ̀ ojú ọ̀nà rí kàṣáàfin ọ̀nọ́rí kashaf ọ̀mẹ́za so ẹ̀bi ka ẹ̀bi ka kashifu o ẹ̀hẹ̀ kashaf ọba ahịa ọdọ ọwọ ha etere because <laughs> anabili ọdọ da wàá bọ wàá wàá sịrị ha ozi dẹbara atọ ọwọ ije akụkụzie ọ ije akụkụzie wee kụzie ewu ọrụ anyị ọ na-abụ mụ idokiri ozi anọrị ọ rọhaina rọhaina tu then dị m apara ekwe onye dị m inyonya anyị mehie ọrụ ọk ịrahọina ịrahọina then anyị rahana sị nwa ịna rehaina tu amani barano usman ɔbɛ eh, so mɔnu muhammad ɔbɛ mɔmɔ aisha ɔbɛ aishetu aziza tu ɔbɛ adisetu ɛ ɛmu yɛn nani bana maani bɔra ɔbɛ waasi dɛ hɛwuzi wuro ɔbɛ ahiɔn wata ŋmaa mɔni tɛn ka ɔɔ mɛhɛ ka kɛyɛ hɛwuzi wuro yabɔ dɔw ti nyɛ ɔhɛzɔ polo da ni koyi ase wuli ka kɛn nga baba ne bila me, waasi dɛ hɛwuzi dɛ bara so ɛmu bara because ele ha ana si ni arabic o ni. Yo, oh, Arabic is the most deli no, delicate uh, language in the world. Wazu wazu hile ni kunya, anabidi ni fatia, ọzọna ihe ọdọ bara akẹsẹ ọgbọwa ẹkọsẹ e ọbara. Ọrụ tụmọ n'ụzọ ọbụdị nye mbọ ọrụ tụmọ didi. A nkiri ozi ọrụ ọrụ anarị Abdulsamad, Abdulsamad, Abdulsamad. Ọzọ omozi esi Abdulsamad yuzi eni. Omuri ọrụ asọmadị. Anka abaghị mere n'isi watụlụ ekele asukulu wọlọ ahadallahu samad. lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad abdul somad ogo mozi okujanori orehi omuriyanari soma that is omuriyanari kakaye oy that is independent god or a dependable god all depend on anything ama everything depends on on him so ile na nomuri ya bi somadin lola man sire hausen kujanori abdul samad dani bilabaran wa ore ho wa ore kodaki samadi samadi abdul samad ona bara samadi and samad in arabic While three son, it has a very no repugnant meaning. The meaning is bad. Wakaki samad in Arabic, oh to me sorry, manure, whether organic or inorganic manure. Manure is samad. Also is sin. Sin fatia sa, alif meda. Eh, Sin fatia sa, min fatia ma, alif meda ma with da, samad. ọzọ ihe wu samad ekukubere eh, ha ọnụ si ọhịa abụọ ọrụ ahịa ọma n'iyo that is ihere so paa anasị esisi na-ara ehu sama dɔgɔ nɔn so wọn siri ahe oye udo ahion ah dada le pe orion wata wọn amoni tan ɔdɔ ɔhio aka ebire ha ɔriabɔ ebire oye ɔriabɔ ɔsuye ɔye ɔri sakin dada keko kebali hezi okɔ n'oriɔ sk sk di ga no ɔsuye and ìjà hama ti ma ahyɛn wɛhɛ no ne dɔw kúkú esiko na ohwɛ hwɛ nwa hɔ no dɔw kúrɛ so dɔw maa ni mɛ ɛriaria then dɔw si ɔkuta dɔw si gɛ nivu ẹ̀mẹ̀ mẹ́ẹ̀dùí yẹ́ẹ̀yẹ́ wẹ́ẹ̀ sì káwé bìdí rírùvò ọ pọ́sìbù dáì ṣẹkù tó bìdí rẹ wà áhùn ṣẹkù tó dúwẹ́ rírùvò àmà ẹ̀rọ sí dùgbò rán ìjábà ẹ̀rẹ́ hàn ẹ̀rẹ́ zíwọ́ lẹ́sìn kúkúrẹ́ ìwà ahọ́rẹ́ ọ̀nà wẹ́ẹ̀ sì káwé kúkúrú ṣẹkù tó rírùvò bìdí rẹ dánù dáì kìrìvò bìdí rẹ dúwẹ́ ṣẹkù tó dánù sẹ́mẹ̀ all in the name of civilization so omúlò náà wà ọ̀háì ọ̀nà omúlò sí mẹ́ẹ̀rẹ̀ ẹ̀nùzì omúlò náà wà àsọ mẹ́ẹ̀ka ìkẹ́wọ̀n ẹ̀nẹ́ ẹ̀rọ amẹ́ni omori onabo orosime eza inuzi aikai eho boro anaika ewo tere ina ile hine eh anaika kai oba biwi islam aso asobe anaba meka islam niwe so omori osi eho poni kache ya ya dipe muri konabo me isana ka koba mafani ya bai do nabo me na ka tazana wo ome ya bawo simu koro so asman ki okay i had any question so aka as an ya atụrụ ka anyị question and answer section so a na anyị osiri ya ịghọ inu meke kiki. ka na na anaghị ka e ya n'ezo shọ nọ ere eh, m anyị ekumekume n'ihete na ya atụ anyị <laughs> sheikh ismail question ọsị mmadụ na omoribe ame ọnụ ba <laughs> so aka anyị question enyi eh, question dị ya shọ not e, e e, a question like I'm first one of Kari Chido is a question answer. No. Please okay. Uh, you make okay. tọ ọ na anyị kweshọn ee ị ga-akazụ husi n'ọzụ ọzụ fọwọdụ kweshọn ahụ amaghịzi katuan ya achụzụ etite ya naijai dọnụrụ pei kara kiki, daba nke ya akwete يمكن جايز واجب منها أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك الله وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلالة في نار اللهم لا سهلا إلا ما جعلته سهلا وأنت تجعل الصعب إذا شئت سهلا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته يا قوم الهيابة آه، أفاي الشيخ غفرا مناو داتي ناو كرامايو ناو ذاقو دوي آه، أنتم محمد أوكي تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما إلى يا ما أفر وقت تاوني واجي في سيفون أوني ويفعني معينين wani papi sai wana doka kitabullah chaka ndomuri na wale qur'an ogwa hawa doka wo sunnati ize mutum hama je mere ize me je kare ahoni mihu do sa sane mna ko goya nyam sa so qur'an albarku to muhammad eh akere hakika ani e, pi ka horijo abayo de wana kani adai papa ani bi adama alayhi salatu wassalam ya ye ezige netu netuo ezabare netuo tɔnti ɔnya ye hawa shaitan abisaba bi anase doa ho na aljana anamɛ kijo mu nira doa ho na aljana dɔkaa ka baadukun le baadin ado wo ɔni bi ɛnwo wa na abɛrɛ sɔtɛ nini ɔni bi ɛnwo na kan ɔwuozi ɔnura da ɔruwa adɔ nira ɔnyi orubuji ɔnura ɔnyi orubuji ɔnura da ɔruwa ba lɔsi ɔni bi ɛnwo wa na abɛrɛ nini ɛnyɔ ɛnyɔ lɛ nyi ɔsa abayɔ kan. amma jokwa na ka ahasa to ka ka fa imma yatiyanna ilaykum minni huda fama tabi'a hudaya fala khawfun alaihim wala hum yahzanun ta amma kwa ni se te sunan wa na me do are ni amma o iboro juze mo mori ba be tu ni ni ana bana sa so iboro juze mo mori yo no fala khawfun alaihi isana hemba hi hanon wa ibanye wala hum yahzanun ayo jono la be jo ku ila ni ku were ba be fo nsɛm ɔyi wɔlɔ tuzo mori yɔnɔ ɔnɔba le kur'ani anka waasa asa le kur'an aabi se ekyirɛ la ŋwɛni hɔnɔ ebi kyirɛ wa ma wɔyi sa asa le kur'an aabi se na ehɔ na ko kyirɛ la ŋwɛda ko ne kyirɛ wa ma suhu na de kyirɛ wa ma suhu bɔ lɔkui de kyirɛ wa ma suhu yɛrɛ ihu de kyirɛ wa ma ɔyi pa pinsi de kyirɛ wa ma ɛkɔrɔ iku kyirɛ wa ma bɛyi de ku awɔ pa ɔyɔ de sumɛ dɛ na bi kyirɛ na yi no ya ma. ịda a okwere okwu ekuwa okwere esu anke meka okwere nwere echi na ara anwa na nsọ n'ihu na ka ya eji ekwu omori ihe esa asụ omori iyi dị nsọ na bụ echiri ya nwa ọkọwa ya adọkọpọ ịzọ amaghị edo ka omori ekuji epe ya ịzọ ọgọ́nkàn yá ya náà na ọ̀hù ọ̀dọ́ ìtú ọ̀nà yà nà ya dí yà dị ìta dí yà bàrẹ̀ máa hìsà náà yọ. ọ̀nù wà á náà ẹ̀rù kù wà bọ̀ wà á kọ́ adíjọ ẹ̀rù kàkà adíjọ. ihu na ìhù náà bẹ́ẹ̀ bàrẹ̀ máa dé ka dábàá yìí anyị quran a na ọlọ́gàá aṣa ìtura náà bá wúwe ọwọ́ ọlọ́gàá aṣa ìtura dábàá ìkìwé ló wà kó abáyé. ìsáná yóò zè wàhálà aṣa òjò ònyè onye màá ká wọ́n wọ́n màá jẹrẹ wọ́n. àmọ́ wàá jẹ ẹgbẹ́ na ó tó mahama yẹ́rẹ́ ní sunnah kẹ́yìn ẹ̀yà tó náà ọ̀ ha ha inú ọ̀run tó mahama ajé nù òun àpọ̀ ọ̀họ̀ na sáadà abayé èrò kọ́rọ̀ ka ẹ̀yìn ẹ̀yìn iná ẹ̀yọ hi wọn ẹni sọ tó mahama ọ̀yà kún wọn ẹ̀bẹ̀ dọ̀kọ̀ ọ̀nù òun ẹ̀bẹ̀ ọ̀nù wọn adọ̀ wáyé dọ̀ anáàtò fi kọ́ filifakiri filifakiri ẹ̀yà bàbá náà yẹn wọ̀nyí kama náà wọn àsọ sí yé zá ẹ̀yẹ yóò sí yé yìí dìrẹ́ ìtọ́ ní sí yẹ́ wọ́n sí yé abuku asa asa anya abuku si ọkụla na nwaanyị bora nnọkwu bụ ha ihe ụzọ albarkila ihe lọ ane muhammad sallallahu alaihi wasallam ọ si pai oyi ọima daa mozi eyi ebu katọri ẹnzọmi ni wọn kò múlò ọkà wọn abẹ wọ bẹn òmúlò ọkà wọn ẹbẹ wọ ẹbẹ báyìí ni iṣu zi n'aka bọ́dọ̀ bá mozi zebaka bara mozi ọrẹ ha duji ajini oronyi amị ka mozi anaghị na ajini ọbọrọ ọkụkụ bin ijọ na ihi ụzọ eme na ihi ụzọ wa moji ahi na abene na ihe na mekunu aga ọbọrọ ụbịa abụọ wa moji ahi na ihe amụrụ anaka ọbọrọ ụwa abịa abụọ wa ami kunyara doji eti islam awụ ya awụ ya ọbọrọ ya abụọ ụha ọbọrọ ya abụọ omuna kugo no mule waseme yeza asai kaira eva rema nobori na yan de ju oka ne ju ya karei ame meto na banwe he da ko mo wo bi di hena ba ade bi adama ama ija kare u joima da ko ne ro bi di hen ku yuhabbu liman yashau inafa wa yuhabbu liman yashau zukura ono ro onye ro bi di do he no ron hikima wi ro na yigo ka bi onye ne obika eyo na ro ne enyo no sani eya adi ne va abado kama no ro ato no ro be man ato no ro be man dobri mi ka se sama bi eno ma bi on na ko no ro ma bi ane ona ne da hene ke so ko aja me ndo aja me ne do do de hyo ne na le qur'an dan ya ya banya wa ko e wona nye ne opawo ne he na ko aro kama no ja nye ino ro cause abere bi ro ka o da ne bin oto muhammad

dujɔlɔ sɛ kɔtɔ ko aha dam ko kutu hɛrɛ mfe wokɔ dayan ba ba nwɛ wɔn kasi ka ayi ɛn ujɔlɔ wɔn na ma fa ni ujɔlɔ ma fa ni bɛyi bi ne yiri ne yɔnɔ then sɔmi ka ba ma nye much interest ujɔlɔ wɔ bi ka ujɔlɔ ma fa ni ujɔlɔ ma fa ni ujɔlɔ ma fa ni then ka ujɔlɔ na yɔrɔ mɛrɛ ma fa ni yɛ yɛrɛ kujɔ na ɛkɛ na fi pa ɔrɔ a se ju awɔ ma yi ni parce que waka ne aben heta yan wa ha ne tina je buran du me spe te nyoro kuya mon do ko no reta je enye ne kuya mo etito e ke he enye ne kuya ijo ma na muhallu nan da ga ro ha ja ja tar ko muri ona anyo do ne ka pohalo man ma besa wa buran ama wa ni suru ona ro ma ma fan ne henene ehoruwa onye na ma fanin wa mu jo inú opozo yìí dòwò sọ àtọ̀tọ̀ abárẹ́tẹ́ àní náírà nà mọ̀sọ́ nọ́ni ọ̀nà ọ̀bẹ òrìọ́n ọ̀sìn jẹ́ ẹ̀ wán bọ́sọ̀ dẹ̀ ẹ̀yìn bá àtọ̀kọ́rẹ́ wà wọ́n. òun náà dá hìkye bá nínú ọ̀hún àwọn mọ́tìmá òun dá hìkye dáná hù ta òun dá hìkye dáná hù na wéèzù nyọ́ na ẹ̀dọ́ ọ̀gbọ́ ẹ̀ na dòwò apọ́ mẹ́ pozi ààhì òkú àbí ní ebi n'eka àyíká kàwé family house out ẹ bá kàtà ẹ̀ wọn ẹ̀ lẹ́kẹ̀ hìá wọ́n kẹ́ ẹ̀ bá mi kà pọ̀ náà ẹ̀ pọ̀ náà ẹ̀ pọ̀ náà. o mezi eyi ka ya apa ya apa ebe islam ka pa e ya apa islam ka pọ na ya adọ ya bọ pọ na na anyọ na ẹ na ẹ na nwọ ọ̀dọ̀ kọ́ àhìkọ́ àdá anyị àhìkọ́ ara ní anyọ ọwọ́ ọ̀nà kwasọ̀ ọ̀gẹ̀ wee si èyí tí lẹ́yìn sírẹ́ ọ̀ ẹ̀ bá bó ìṣẹ́ yàn ojú wọn ni a náà yà hàn sá ọ̀nà àdóòdòdọ́gba onye tu tujà òtù àìtù àyè àyè tujà tujà òtù lójú èyí yóò mú yọ ọkùnrin ká hàn kàtàkà náà kàdá òrìọ dóòdò kàrí tiẹ̀ lọ kàrí ẹ̀dá ọ̀wẹ́rẹ́ náà rí nàgbọ̀ àgọ́rọ̀ náà kú ní hídà ọ̀ ìyọ̀n náà wà náà kàṣe ìkàkẹ́ yẹn náà ẹ̀ máa fa níjọ́ náà sọ́nà mú yọ ọba àṣẹ báyìí alibarika yìí fi nínú àkókò mẹ́wùjọ́ ojú gbòòrò yìí alibarika náà hìlọ́lá na afa bisuwazi mɛ ewuwazi kuna aduwa na amɛ ti adi pɛmu kana tɔ onomu yɔ wa se mɛ yɛyiza asomudzo divi asomudzo na ka yahɛ kabini sariya akɔ nɛmi sariya yɔ ka wa kani ɛkasa ne nyina pɔn boran adɔrɔworo benero ka e wa mozi tɛ dɔ wa nkɔ ayi ɔba diɛ eyi ba eyi ba ohiku dai ka dai nini malam gufra wa juax ngulo islan da kana ko hanun tuyin ana ani no kwete ino ino ino ino ino ino o oh, ukwete do wa isa san vero ka we we disobey alika ka ara mara ruwa do we kwete we relevant dan ka ani eh, ka ka relevant do mori hi da so relevant da na he o re so da ka ka relevant da na ito mori ka so relevant do jẹ́ omori ọ̀dọ́ ọ̀rìn gbogbo ero húnìkà yìí ìpàdà máa ọ̀ èsìrè ọ̀ àbẹ̀wòrán náà rẹ̀ ní mu ẹ̀ àǹkẹ́wò yọ̀wá rẹ̀ malagu hɔrɔ pii dɛ ŋun hɔn yɛ sɔn kuja kukuru ma ojú ɔwò tulu wi tɔ abɛ erɔ yɛ wa yi abɛlɛ fún akakɛ ojú akukuru ma adi nyɛntɛ ìnáwó adi nyɛntɛ ewu ra so ismail pɔtikɔ bi ká ibɛ ɛnɛ ɛyẹrɛ ha ahyɛn kò nan islam ɔbi bɛ àbí ɛgẹ fi islam kɔrɔ wọn ayɛ wọn nọ. mna kugosi islam ime na nabosi islam ime akuli kauli hadha assalamu alaikum warahmatullahi taala wabarakatuh تفضل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن تعاليت وبارك لنا فيما اعطيت انك تقضي بالحق ولا يقضى عليك انه لا يزل من عليت ولا يعز من عليت تبارك وتعاليت يا ذا الجلال والاكرام اللهم عزنا ولا تذلنا اللهم عزنا ولا تذلنا اللهم عزنا ولا تذلنا اللهم ارفع درجاتنا تقبل صلاتنا واشف مرضانا ولا تخيب فيك رجعنا واختم بالباكيات اعمالنا اللهم ارحمنا بالقران واجعله لنا اماما ونورا وهدى ورحمه اللهم ذكرنا منه ما نسعنا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته وانا ليل واطراف النهار واجعله لنا هجه يا رب العالمين اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفعته ولا مطرودا إلا رحمته ولا مخزولا إلا نصرته ولا عاريا إلا سترته ولا جاهلا إلا علمته ولا ولا عيبا إلا سترته ولا حاجة من هواج الدنيا هي لك رضا ولنا فيها صلاة إلا قريتها يا أرحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين يا عزيز يا غفار يا فتاح يا ذا الجلال والإكرام يا غياث المستغيثين أغثنا يا غياث المستغيثين أغثنا يا غياث المستغيثين أغثنا اللهم إنا نؤمن بك ونتوكل عليك ولا ندعو غيرك ونؤمن بك ولا نتوكل على غيرك وأنت لنا عونا فكن لنا عونا وأنت لنا عون فكن لنا عونا وأنت لنا عون فكن لنا عونا يا حي يا قيوم يا جاس المستغيثنا أغثنا اللهم إنا نسألك بأنك أنت الله الذي لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يكن لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تفعل بنا لخير في هذه الدنيا والآخرة أن تبارك, أن تبارك لنا فيما أعطيتنا وأن تجعل كل ما وهبت لنا من الأولاد والذريات وأزواج مباركين حيثما كونوا وأينما كانوا يا الله يا ذا الجلال يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا حي يا قيوم أنت اللهم أنت الغوث الحقيقي وأنت الغوث الحقيقي نستغيثك فكن لنا غوثا وكل من يدعي الغوث الغوثية فأنت الغوث الحقيقية فهم, فهم روث ليسوا, ليسوا بغوث يا ذا الجلال والإكرام إنا نستغيثك ونستعين بك فكن لنا عونا يا هي يا قيوم اللهم عز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم دمر كيد أعداء الدين اللهم انصر كل من يجاهد لتكون كلمتك هي العليا واخذل كل من يجاهد لتكون كلمتك كلمتك هي سفلى يا ذا الجلال والإكرام اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المسلمين في نيجيريا اللهم انصر المسلمين في بلاد السودان اللهم انصر المسلمين في بلاد بوما اللهم انصر المسلمين في بلاد فلسطين اللهم انصر المسلمين في بلاد سوريا يا حي يا قيوم أنت عالم بأهوالهم فكن معهم اللهم انصرهم على أعدائهم ولا تنصر أعداءهم عليهم اللهم انصرهم على أعدائهم ولا تنصر أعداءهم عليهم اللهم أنت ترسيهم عددا وأنت عالم بهم فافعل بهم الخير وانصرهم فكن لهم نجدا اللهم كن لهم نجدا وكن لهم عونا اللهم كن لهم نجدا وكن لهم عونا يا حي يا قيوم يا جياس المستغيثنا أغثنا يا جياس المستغيثنا أغثنا اللهم من كان من هذه الأمة وهو غير على الحق وهو يظن أنه على الحق فرده إلى الحق ليكون من أهل الحق يا من يفعل ما يشاء بما يشاء يا من يشاء يا من يفعل ما يشاء بما يشاء يا ذا الجلال والإكرام اللهم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تدع لنا ذنبا لا غفرته اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى والعزة ونعوذ بك من الذل والفقر اللهم إنا نسألك أن تجعل أن تجعلنا الأغنياء ولا تجعلنا الفقراء اللهم إنا نسألك من كل خير سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من كل شر استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم لا حول ولا قوة إلا بك يا هيا يا قيوم أنت أنت مولانا فليس لنا سواك مولى فقل لنا مولى أنت لنا مولى وليس لنا سواك مولى فقل لنا مولى يا حي يا قيوم يا جياس المستغيثنا أغثنا يا حي يا قيوم يا دياس المستغيثنا أغثنا يا حي يا قيوم يا دياس المستغيثنا أغثنا اللهم هب لنا من أزواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين إماما ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس اليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين Bueno, que me van a decir que hizo la